هذه له فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقف الله سبحانه وتعالى عند الله قبرك أو صحابه àti gbogbo àwọn nínú ilé tí wọ́n ti lọ àtàtò tí máa tẹ̀lé ọdíjọ́ mi dàkẹ́yà ìbádọ́lá man huwa al-mu'minu al-haq èyàn rúsí ọlọ́wọ́n ọba tálẹ́ni tá a lè pè ní múmi ní òdodo ìbéèrè yìí ìbéèrè kan ọdẹ lẹ́tọ́ fún gbogbo mùsùlùmí tó ní làákàì kọ́ mọ́ wá ìbéèrè yìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àlá kí nìdí tá torí pé Allah ta'ala ó ní tó bá fẹ́ béèrè alámàrí tó dáa alámàrí ẹ̀sìn rẹ mẹ́sẹ̀ béèrè lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ní táwọn èèyàn sọ lọ́tẹ̀lé lọ́rọ̀ ẹ̀sìn rẹ ọ̀sọ̀nù ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ó ní wà ní tó tẹ́ after man sọ́lá áwùdí yòdì lúùkà àǹtẹ̀bí ìlà ọlọ́run tó bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lórílẹ̀ ayé àǹtẹ̀bí wọ́n sọ ẹnu kò níbi ní

lórílẹ̀ ayé yìí wọ́n sọ ẹnu wọn ní orí tọ́lọ́n fi iye tẹ́rẹ ẹ̀hún ní ìlà báńdì àwọn tó yẹ pé àwọn tó bẹ́ẹ̀ fẹ́ máa bèèrè nǹkan lọ́wọ́ wọn yìí èrò lásán ni wọ́n kàn ń tẹ̀lé ẹ́ ẹni ó dé mọ̀nà Allah subhanahu wa ta'ala ló máa fún délé ìlàjọ́ aṣọ pé al-mu'minuna haqiqiyyu ya rabbana àwọn agbébèrè yìí lọ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba wọ̀yá tìlìjàwàbù wadihan bi qawlihi jalla wa ala tẹ́rí bá bá ìgbàgbọ́ tí Allah subhanahu wa ta'ala pẹ̀lú gbogbo agbọ́nrin tó ẹkí òfi gbọ́lọ́wọ́ ọba gbọ́ wọ́n gbà gbọ́ wọ́n gba màláíkà gbọ́ wọ́n gba tírà gbọ́ wọ́n gba ẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ọba yìí wọ́n gbà gbọ́ gbọ́jọ́

wọ́n ṣe ọ̀nà lọ́wọ́ fún wọn ọlọ́ni ìlà ìkà ọmọ ìmọ̀mìnú na hapan àwọn mọ̀mìnú òdodo táà ń sọ nìyẹn àwọn ohun mọ̀hájúrú wọ́n à àwọn tí wọ́n ṣe ìjírá olùbàbá wọn tí wọ́n nífẹ̀ẹ́ wọ́n fa àwọn ọmọ wọn lẹ̀ wọ́n fa yá lẹ̀ wọ́n fi property lẹ̀ wọ́n fara lẹ̀ wọ́n fòwò lẹ̀ wọ́n fi tátàkárà lẹ̀ wọ́n fi dúkìá lẹ̀ wọ́n fẹ́ bí lẹ̀ wọ́n wá lọ nítorí pé àwọn fẹ́ protect ẹ̀sìn ti ń bẹ lọ́wọ́ wọn ó mọ̀ ní mahajirun àtúnṣe jíra nìyẹn wọ́n gbẹ́sìn wọn sáá kúrò níbi tí wọ́n ti ní ọlọ́run sìn wọ́n wá lọ bí tí wọ́n ti rán ọlọ́run mahajirun nìyẹn wọ̀l'ansọ́r àwọn tí wọ́n tí lẹ́nà lọ́wọ́ fún wọn òun mú l'ánsọ́r awọ́ wà náà sọ́rù àwọn ìyẹn ni ànsọ́r tí wọ́n bẹ̀rù mẹ̀dínà tí àwọn rí tí àwọn ìyá wọn tẹ́lẹ̀ níbi ó lè dé ẹlùmí sọ pé ìyàwó mi mọ kọ́lẹ̀ máa jẹ́ ń kọ ìyàwó méjì méjì tó bá wù ọ tó sojú ọ̀yìn sí ọ gẹ́bí sáà ló ti sọ fún Abraham ibn Auf kọfẹ́ ọwọ́ wà náà sọ̀rù

ọlọ́ni innamal mu'minuna alladhina amanu àwọn tẹ́lẹ̀ pẹ̀lú olùgbàgbọ́ òdodo àwọn làwọn tí wọ́n nígbàgbọ́ tẹ́lẹ̀ tó bá sọ pé olùgbàgbọ́ òdodo ni wọ́n sọ pé mọ́ ìmánu ká kí ní ìgbàgbọ́ rẹ̀ gan-an ìgbàgbọ́ rẹ̀ gbọ́dọ̀ jọ tàwọn ẹni ọgbọ́dọ̀ jẹ́ ìjọ ètò mọ́ báyẹ̀ bá ní orí òdodo lọ wà ọgbọ́dọ̀ ìjọmọ́ ti àwọn sọ̀hábà ní ọlọ́láwọn olùgbàgbọ́ alẹ́dínà àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run wa rasulih tí wọ́n nígbàgbọ́ tó ti gbogbo báwọn èèyàn bá dá wàhálà sínú ọ̀rọ̀ gbàgbọ́ wọn èédàmọ́ àwọn àwọn kan bẹ lórí mídíà lédè gbogbo àwọn tá ń gbé fóònù lọ́wọ́ ẹja sọ́ra tó bá ti rẹni tí ń kìbó sí Islam tí ń pariwo Islam tí ń perí Islam láburú dákùndákùn mọ́ wulẹ̀ bọ́ gbélé ṣé ó pò pọ̀ bànújẹ́ fún ọ lẹ́yìn àti Islam ti lọ tí àwọn tó jẹ́ tó jù lọ tó ju àwọn babalábàbá rẹ̀ lọ tí wò rí Islam ti ṣe ń kankan bóyá lómi ń wowó bóyá lómi ń wá followers bóyá àdìjẹ̀nu ti kọ́ lẹ́lòmíì àdéhùsù gangan ìbìlísù ti mẹ́lòmíì èyí fún tóun ṣe kunu yàrá tiẹ̀ ọwá palẹ̀ mẹ́ẹ̀ ọwá sọ sórí mídíà séyìn lọ́mọ àjọ ìsọkúsọ aláwọn tí wọ́n nípa lè kanna tí màá bẹ pẹ̀lú wọn ọlọ́run tàlẹ́ǹdì ọ̀hún òní dáhùn wọ́n èkú àwọn ọmọ náà tó tẹ́rí sí ọlọ́run ní àtẹ̀yìn àti àlìjẹ́nu yẹn dákùrá ní ìlà darapọ̀ sí i àtẹ́yìn 14th century ṣẹ́ni wọ́n máa fẹnu gbẹ́nu ẹnu yẹn nǹkan tó bá rò yọ padà dákẹ́ ni wọ́n wájú kó fi ìbàjẹ́ tẹ̀ kó bá tẹ̀ àwọn mùmínì òdodo alladina amanu billah àwọn àti wọn nígbàgbọ́ sí ọlọ́run wa rasulih wọn nígbàgbọ́ sí òjíṣẹ́ rẹ̀ thumma lam yartabu wọn ò ní mọ̀ dáhùn ìgbàgbọ́ wọn dúró síbẹ̀ gbogbo bẹ́yìn kankan bá ti ń gbé ìlú wa ti ń dákùn tọ́lọ́n sọ èdè kalẹ̀ fún ọlọ́n challenge ọ̀hún òní dáhùn tí wọ́n tí ó mọ̀bí tí lára kọjú sí tọ́rẹ tó ti kújú ló tú wọ́n yẹn lọ́wọ́ rí àwọn èèyàn dáhùn lọ́wọ́ àdìdì owó kò lè pọ́n sí kò lè tẹ́lẹ̀ torí náà ń kọ́ wọn mọ́

lọ́bìnrin tí ọba ní ọlọ́dọ̀ wọn gbogbo tí ó bá ti yí ọ tó bá ti padà sínú alkùránì yóò yí ọ ní alámọ̀dé ẹ̀sì yóò yí ọ tó bá ti padà sínú súnà ọlọ́ni òògùn ní máa àwọn òmìnir òdòdó wọn láti lérí ọ̀rọ̀ gbàgbọ́ ìlàáìkà hún sọ nìkú ọlọ́nà àwọn olóòdòdó nìyẹn àwọn tí wọ́n máa tán rí ara wọn nìyẹn ẹlùmí ìlú máa ń wò pé tábá wo àwọn tí ìròyìn wọn kọjá lọ àwọn tàbí níròyìn tí ó sọ̀rọ̀ gbàgbọ́ wọn tó yẹ káwà ní gbàgbọ́ ìlátara wọn tó kájáwọn òyìn lára ọlọ́run tó wá gbé wá lọ́nà ní ìlú sọ́tọ̀dà fàájì ayẹlẹ́ kejì tẹ́lẹ̀kẹrin ọlọ́ni innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum ọlọ́nà àwọn mọ̀mìnú òdodo idha dhukira Allahu wajilat qulubuhum tí wọ́n bá ti bìnrin tí ọlọ́run wá fún wọn ẹni tí wọ́n máa wáyé ẹni tí wọ́n ilé kòǹtà bí àpáta yóò dúró síbẹ̀ bẹ́ẹ̀ dání sí bẹ́ẹ̀ dáná sí yóò tún dúró síbẹ̀ èmi tún ó wá rírì tí wọ́n bá ń tẹ̀ náà tẹ́lẹ̀ wọ́n ti tá àti jáwọ́ bẹ́ẹ̀ sì wọn ni ọ̀bá tó wọ́n ti tá àti tó ṣe àti tara sàtà lọ sí tọ́lọ́ àwọn mi ní òdodo ni ẹ ẹ èrò ọlọ́wọ́ bọ́ àwọn wọ́n bẹ̀ ká òdí ní kùránì fẹ́ lóbi kọ́dẹ̀ lóbi fẹ́ ha kùránì kò sí lápá ní nínú bẹ̀rù ọlọ́wọ́ bá nínú sin lọ́wọ́ bá

ìgbàgbọ́ tó dúore ìgbàgbọ́ tí wọ́n ní máa pẹ́bí kankan àfọlọ́run wọ́n gbà ẹgbẹ́ nìkan kò ní jẹ́ kò lẹ́tọ̀ọ́ sí tọ̀tà àfọlọ́run wọ́n gbà pé gbogbo àwọn ẹsẹ̀ ń fi ọlọ́run wa pátápátá wọn náà ní ṣe ibi tó kún kún lọ́wọ́ lóye láṣẹ yìí gàdà níbi kó dání ni níbi kó yé ni níbi kí ó ṣe nìkan náà lámọ̀rí ẹ̀ dání láti ibi tó kan lọ sí ibi tó dùn ni láti ibi tó dùn lọ sí ibi tó kan ni gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ nílẹ̀ ayé yìí Allah subhanahu wa ta'ala níbẹ̀ yẹ òun ní ṣètò ayé ẹni lẹ́kọ̀ọ́ fún òun náà lọ́wọ́ lẹ́tọ̀ọ́ sí àti pé òun lẹ́tọ̀ọ́ sí àti gbáralé òun lẹ́tọ̀ọ́ sí àti jẹ́jẹ́ fún òun lẹ́tọ̀ọ́ sí àti fún ìjọba òun lẹ́tọ̀ọ́ láti wá lórúnà lọ́wọ́ òun lẹ́tọ̀ọ́ láti gbáralé ó ní kan tó lè gbọ́dọ̀ máa pè nígbà tó ní àti gbàdé fún ni. zàdá tí wọn yìí máa nà ìgbàgbọ́ tí wọ́n máa lé fún ni kò yé wa tẹ́lẹ̀ ni ó ti yé wa máa ṣe é báwọn bí òdòdó ti àwọn èèyàn lẹ́lómi tí wọ́n ń gbára lé máa fi àmà ìròyìn àwọn mùmí ní òdodo nìyẹn alẹ́dínà yóò kìí múná sọ́lẹ́ tí gbàgbọ́ tinú tí wọ́n bá tún dúró dá sí bẹ̀rọ lọ́wọ́ ọba gbé wọn yíwò ní káwọn kí ṣe fún ọkọ̀ máa ná

láti sọ nípa àwọn ìròyìn tí àwọn ọmọ ní òdodo ní nípa èyí wà nínú wọn ni nípa èyí wà nípa wọn ni nípa ìrọ̀rọ̀ àwọn ẹ̀sẹ̀ ìtọ́lọ́wọ́ bá ní àtàwọn àwọn nǹkan tó jẹ mọ́rọ̀ gbàgbọ́ tó jẹ mọ́rọ̀ ta ẹ̀rí pé wọ́n mọ̀ fi nǹkan yẹn nílẹ̀ fọ́lọ́wọ́ bá bákan náà ìlànà tó jẹ́ tí ọlọ́wọ́ bá mú wá wọn ò ní dágun láti alìmọ̀mìnà hapani àwọn ìlànà tí wọ́n gbọ́lọ́ ọba gbọ́lódodo tí wọ́n sáfọ̀mẹ́sẹ̀ mọ́lọ́ ọba wọ́n gbòjíṣẹ́ rẹ̀ gbọ́ wọ́n tẹ̀lé wọ́n nífẹ́ àwọn sọ̀háàbà wọ́n sòdodo pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ wọn pẹ̀lú àdéhùn ọlọ́wọ́ ọba wọn wọ́n pé àmọ́nà èyí tí ń bẹ fún wọn fáwọn rìjáàlù látàrìjà èyí tí èèyàn lọ àwọn mòmìnì òdodo ju àwọn mòmìnì lásán lọ wọ́n ní sáhùn láàkà ní sáà obìnrin jú obìnrin lọ obìnrin tó bá dódá kì í sẹ́gbẹ́ ìṣẹ́ òdòdá ẹ́ torí pé àwọn tẹni àná wọ́n wú ẹ̀ lágbàlá tàwàhíjà níbi Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti dàgbà láwùjọ sí bẹ̀rọ̀ lọ́wọ́ ọba tó dúró bẹ̀ pa onírìjálónì látùrí yíyìn ti dára wà lábẹ́ ìkan àndíkìrìlá àwọn tó jọ pé òwò kátàkárà afẹ́rówó afẹ́lọ́lá afẹ́lọ́lá business ìkọ̀dí ọ̀ká ọmọ sí tọ́wọ́n ìkọ̀dí gbàgbọ́ wọn يخافون يوما تتقلب فيه القلوب والابصار ọjọ́ tí ojú yí padà tẹ́mi gan-an tí ó wà rírì ọjọ́ yìí ọjọ́ tó yà kẹ́yà ọjọ́ ilé àwọn ń bẹ̀rù ni wá wọ́n fi dá báwọn wọ́n náà tí ó bá jẹ́ olùgbàgbó òdodo tó ليجزيهم الله احسن ما عملوا ويزيدهم من فضله àwọn tó jẹ́ pé kọ́lọ̀un lè bá wọn ó lè san wọ́n lẹ́san dáájú tí wọ́n ṣe lọ òun ni ó ti ṣe ogun tí wọ́n ṣe yìí kọ́lọ̀un lè sàlékún ọlá rẹ̀ fún wọn wallahu yarzuqu man yasha'u tí ó bá sì rántí ọlọ́run ẹ̀mí rẹ̀ wà nílé pẹ̀lú ìfẹ́ ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú ìrànkan ọlọ́run bá bẹ́ẹ̀ ni gbogbo eríkèríkè wọn wọ́n wà tẹ̀ẹ̀rí sí ọlọ́run ọlọ́run china mi ọlọ́run sàwánà bẹ́ẹ̀ o èyí wù ní pé ìròyìn ìbẹ̀rù àwọn ọmọ mi ní òdodo yìí bóòlù ṣe fẹ́ wà lára tiẹ̀ náà ẹ̀rí pé alukóhánì tí wọ́n bá ti dènà sí ọlọ́run ọba fún wọn wajilat qulubuhum ay taharraqa qulubuhum taharraqat qulubuhum ẹ̀mí wọn wárìrì bil hubb nífẹ̀ẹ́ sí ọlọ́run wal khawf ìbẹ̀rù yọ ọlọ́run war raja àti ìrántí orí lọ́dọ̀ ọlọ́run. àwọn àní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ̀ máa fi sin lọ́n balance tí ẹ̀ máa fi balance tí ẹ̀ máa fi dúró déédéé nǹkan mẹ́ta yìí gbọdọ̀ wà pẹ̀lú yàn tí oníṣẹ́ ọlọ́run ẹ̀rì sí ẹni yẹn tí nǹkan yẹn bá jódodo ní ẹ̀mí ẹ̀ ìṣesí ìlú change na hap mọ̀mí ní òdodo èyí ni pé ìdàtúbì àti àyà tọ̀rọ̀ sí tàdàbárọ̀ tí bá kàrọ̀ ọlọ́wọ̀ bá kò kàn níjọ́ lọ lásán ẹlòmíì bóyá ibi wá sí tó bá wá tí ò bá wọ́n máa pè é kí wọ́n máa fán kí wọ́n máa rán kèsì ìgbà pé wọ́n ṣe wáàsí tó yẹ kó ọba gbọ́ àyà ọjọ́ pé àyà tí wọ́n ká àìmọye àyà ni wọ́n ká èyí wọ̀ ẹ̀rù ní ìzàtúlẹ̀ àti àlẹ́yà àyàtúhú tàdábára ha tí bá ti káyà ọlọ́run ọba fún tàdábára ha yóò ronú sí wà á nílà bí máa ha ní tẹ̀tìlẹ̀ nǹkan tó lọ ní ó ṣe Omi ní èdè táwọn jòkó pátipàti, ìjòkó eré, ẹ́ bẹ́ẹ̀ ni mòmí ní òdodo ní báwọn dàbí ọkàn ipé nǹkan kan ló gbé nira kó fún àbí yóò fòrí wá fún ìlà nìkan díkì ní àyàtúlọ́dọ̀ ọlọ́ọ̀bá tó dáa ibi tó ti máa ránkùnrin nù ẹni tí ó máa bẹ̀rù ẹni tí ó máa ránkùnrin lọ́dọ̀ rẹ̀ ní ẹ onílọ́tún nǹkan má jí ipé yọ́ dáàbòbò òun kò ní jẹ́ bọ́ ọ́ràn òun ẹni bá ti sayẹta ẹlẹ́bọ ni ìdí tó tẹ̀ fi jẹ́ bẹ̀ ni pé idán ní ń jáyẹta ìṣògùn òwòsàn wípé òkè wọn ó yíyàn bọ̀ ìbọ́mọ́bọ̀ oòrùn lọ́kàn yàbára kí ni ó yà á òkígbẹ́ àdá tí ń sá nǹkan tí ń gbé ìdá tí ń gbé nǹkan hàn ó wà fi sá òun wà nínà kí ló gbà dúó ṣé ó ń dè tí yẹn dè mẹ́dì yẹn ọlọ́wọ́ àwọn òkú ti dé ń dè wẹ́ mẹ́dì ìbọn ràn àbí ẹmẹ́jàdọ̀ wọlé sílá àdéyìí tó fi kọ́ àdéyìí tó gbé mì àdéyìí tó wọ́ sára pàntẹ́ àbí aṣọ ogun tí yìí gbérí ọdẹ tí yìí lọ́lọ́run wá wò mọ́ láàrin tó fi ní kìbọ̀ mọ́ tó fi ní kádọ̀ mọ́ wọlé ìbésùmúlẹ̀ ni àwọn àdìjẹ̀nú kan ní bẹ̀m̀bẹ̀ wọn àwọn ni wọ́n tẹ́wọ́ gbà dáhùn ó fi kankan gbà á àwọn ìyẹn ni wọ́n lé ọta yẹn jìnà ìwá máwọn ìyẹn àwọn àwọn nǹkan tí yẹn máa ń ṣe yẹn ìwà fi dáhàn yìí ń fáìtì àwọn àdìjẹ̀nú wá sára rẹ̀ kókó máa sọ ẹ kó máa sórí fún ọkọ́ máa gbá burúkú òfẹ́ idán ni idán dẹ̀ ní ìṣẹ́bọ sí ọlọ́run ọba ni wà mọ́ yóò alìmánì mi ní àhàdì ní hátà yàkúlá ìnáma náà ló fìtìlá tó fàdá tẹ́kù àwọn tí ọlọ́run fi sàdánwò dẹ́sẹ́rílẹ̀ ayé wọn ò dídì kọ́yàn ní idán tí ó fi sọ fún yí pé ìnáma nánú fìtínà fìtínà àdánwò làwọn jẹ́ lọ́lọ́wọ́ àti táwọn ẹ̀yàn wò fàlàtẹ́kù mọ́tẹ̀ sẹ́bọ̀ mọ́tẹ̀ sẹ́bọ̀ ìsẹ́bọ̀ yẹn yóò mú ọ ti jẹ́ ìdẹ́ tó láti ó ti di ẹgbọ́ ó ti di kèfèrí fàlàtẹ́kù mùsùlùmí ẹ̀ṣẹ̀ dán mùmí ní òdodo ẹ̀ṣẹ̀ dán aburú tó bá ìjáburú dánù fún mùsùlùmí ìwá oore tó bá ipé mùsùlùmí òdodo lèèyàn ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan lèèyàn ti gbọdọ̀ máa wà kéṣọ́dọ̀ èsù kéṣọ́dọ̀ àjẹnú kéṣọ́dọ̀ ẹ̀dẹ̀ kankan náà ẹ̀dọ̀ ọlọ́run ọba àbírin kan àbógun kan àbígbére kan àbíbà tẹ́ kan àbádó kan àbárìmọ́lẹ̀ kan àbásokọ́ kan Allah subhanahu wa ta'ala nìkan lálágbára tó lè ṣe gbogbo orí fún wa tó dẹ̀ lè dáàbò rẹ̀ bó wá olùbí àbúrú Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد ẹlùmí máa sọ pé àwọn àfáà tí wọ́n ti ń kọ́ a ní níbẹ̀rẹ̀ kútùbà a sọ pé ọlọ́ni tó bá ní àwọn tó pọ̀ lórílẹ̀ ayé ìlọ́fẹ́ tẹ̀lé yìí lúkà ánsẹ̀ bí wọ́n fẹ́ ní kú olùgbọ́nà tọ́lọ́wọ́n ọba oníjó orí tọ́lọ́wọ́n bá ṣe wà ní sọ́nà after mansour aldi yudi luka and sẹ́bí ìlìbà wọn ò ní jó rọ́lọ́wọ́n bá ṣe tó bá dúpọ̀ tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nítọ́kọ̀ òun ní kí sí lọ́lọ́run sọ kí lànẹ́bí sọ àwọn àfáà tàná à kódà wọ́n tún máa ń sọ ògùn ní ń wọ́n mọ̀ yí pé èyàn ti dẹ́lẹ́bọ̀ ní kí ni wọ́n máa bẹ́lẹ́bọ̀ dára sí àbí èyàn lọ bẹ́lẹ́bọ̀ ń bá ìgbàtàkùn ìgbà tó bá gbé kan jáde òun ló gbé jù lọ jáde àníbi ọlọ́ọ̀bà bẹ́ẹ̀ wo ní lọ bá àwọn táká ògùn wípé ẹ ògùn tí àwọn tí a bá ní kìíní kan owó pè àrá owó polúkòtó káfà ọmọ ọmọfẹ́lẹ́ yìí sakọ àwọn àfà ayà ọgbẹ́ àtàtì ọ orú àwọn àfà yẹn wọn ò yàtọ̀ fáwọn ẹlẹ́bọ tí wọ́n bá fà nìkan kan náà ni wọ́n ó kọ́ kan yàtọ̀ ni ó kọ ẹ̀sìn tí aláwọn sìn ló yàtọ̀ ìdí ẹ̀bá dẹ̀sìn lódodo ni ó gbé bọ́ lọ́wọ́ bá olọ́lọ́nà rẹ̀ fi san lẹ́sàn olùgbàgbọ́ òdodo gbọdọ̀ dájọ́ kàn pé in tí ó gba burúkú fóhun in tí ó dẹ̀ fa dáadáa wá fóhun ọ̀dọ̀ ọba àwọn nìkan ló náà ni ó máa nífẹ̀ẹ́ fún àwọn ọmọ ìyá rẹ̀ orun tí ń fẹ́ fún ẹ̀mí ara rẹ̀ inú dáadáa yóò máa ná tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ láti máa fi wojú rí ọlọ́run nìkan kìí ṣe kí lè pè lólówó wọ́n lè pè ọ̀nà ọmọlúwàbí ni sísà ná torí rẹ̀ onímọ̀ torí ìyẹn ná torí kí lọ́lọ́run fẹ́ fi sẹ̀sán fóòun ní ti dáadáa yóò ka burú kó fóòun pẹ̀lú fóòun náà yìí tó gbé yáyá àti tàbíkámọ́ fóòun náà bóun náà ṣe ń gbé kó fáwọn mẹ̀kúnnù ara ní yóò àfihì ma yóò bèèrè náà fi hìnà lọ́kàn títí ma fi fẹ́ fún ọmọ ya rẹ̀ ìdí fẹ́fẹ́ na ara rẹ̀ nínú dáadáa onímọ̀ wà tèmi ìmọ̀tara ẹni nìkan onímọ̀ wà fún mi ní òdodo Allah subhanahu wa ta'ala ó ṣe ìta àwọn ọmọ mi ní bá ti sọ yìí bẹ́ẹ̀ sì máa ìlànà tí wọ́n máa rìn yìí yọ́ àwọn ẹ̀dá tó bá bá wọn lò ní kábàmà ọlọ́ọ̀bà Allah subhanahu oró yìí ọlọ́ọ̀bà wa ẹ́ ní gbogbo ìlú tó bá fẹ́ jẹ́ òmìnirí òdòdó àti kọjẹ́ pé ọlọ́run ọba kọjẹ́ pé òjíṣẹ́ rẹ̀ kó lè bá rí òmìnirí yẹ jẹ́ lè dájú dáadáa ọlọ́ni ámànà ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìṣẹ̀jíbù ìlà wàlẹ̀ rọ̀túùl ẹjẹ́ tó ọlọ́run wàlẹ̀ rọ̀túùl ẹjẹ́ tó jíṣẹ́ ìdàdà ààkùn bí ma yọ̀ yíkùn tí ẹ bá ti pè é sí tó pè ríire báyín síbi tẹ́ ti là mọ́sẹ̀rí kankan mọ́sẹ̀lẹ́yàmẹ́yà mọ́sẹ̀ pé ẹ tí bá tẹ̀lé gan yóò dùn àfáàní àà <laughs> àbóṣẹ́ra rẹ̀

yẹn lànàbí Muhammad sallallahu alaihi wasallam orin ọlọ́wọ́ bá ó ní kùlúùbù bá ní ààrẹ bẹ́yìn na asọ̀bí rahman ó ní ọkàn mọ́ anábí adáńtẹ́ láàrin ìkàlùjọ náà yíkọ̀ níbùhù máa fẹ́ ìfà yàṣá a máa kíńjì ẹ̀rá ìkọ́ bá ṣe wù ú Allahumma kàfẹ́ ti kùlú bá ní alátọ̀ amọ̀sàjọ́ àyò ẹlòmí fẹ́ ṣe dáadáa wà láì kò rí dáadáa ṣe mọ́ dúpẹ́ fọ́lọ́run tó bá ti rí dáadáa ṣe òun rí jọ ṣe ṣe òun rí hun kí ìwà bú òòrọ̀ ẹ lọ́rùn ó pààyàn rí kódà òun nílò ìbèrègbè rẹ̀ àwọn dúpẹ́ fọ́lọ́wọ́ ó digunjalè rí àkókò eríire o ó mọ́ di ẹni ọlọ́ni ọ́ múra sí ìmọ̀jìnà síbàjẹ́ ọmọ wa bẹ lọ́hùn ní anẹ́bí tọ́lọ́run rántí gbogbo ayé tọ́lọ́n jẹ́ ó yé e pé ojú orí ọ̀dà ẹ̀yìn rẹ̀ ọ̀dà ayé rẹ̀ ọ̀dà tàbí kí á mọ̀ rẹ̀ ọ̀dà ọlọ́ni gbogbo tó ti ṣe ní àṣìṣe ọlọ́ni gbogbo oríjì منقلب القلوب ثبت قلبي على دينك يا منقلب القلوب ثبت قلبي على دينك ọlọ́run o wọ́n sàtẹ ní ìrìn ilẹ̀ tí ó ọ̀nà tí ẹ lórí ẹ̀sìn tí ẹ tàwátàwá ní ìwọ tọ́wà lọ́gbà àwà yóò lè sọnù wọn á ah! kí n fi kí ta ń fi ọlẹ́ bàrẹ̀ bẹ́ẹ̀ agbọ́dọ̀ máa ká máa jẹ́ pé ọlọ́run ká máa jẹ́ pé ànẹ́bì níta ti lè jẹ́mù mi ní òdodo nìyẹn tá a bá rọrọ ọlọ́run tá a bá ti rọrọ àní ti sawẹ́wà táwọn èèyàn bá ti ń sẹ́fẹ̀ tí wọ́n fàá ti ń ṣe sẹ́fẹ̀ yẹ́rù ọlọ́run bọ̀ wọ́ yọkó láàrin wọn yọwọ́ kó lọ́ àlámọ̀rí wọn tí wọ́n fi hàn ìbọn síbò mímọ́ bá wọn dá sí ẹlòmí kódà àwọn tí ń sin gan-an wọ́n tún pé ìjọ nípa ẹjá dìtẹ̀ wọn ìjà bá wọn ẹjá lọ sáburú fún wa ibi tí bàjẹ́ èmi tí bàjẹ́ ní wọ́n mọ̀ abẹ lọ́hùn ànífàdú alẹ́ o ẹni bá fẹ́ síra dáadáa ònífàdú alẹ́ yóò mọ̀ tọrọ àti ìbọ̀tán dáadáa iṣẹ́ rẹ̀ ìwà rẹ̀ ẹ̀sìn rẹ̀ yóò mọ̀ jẹ́ mọ̀ jẹ́ tọlọ́hùn kò ní yẹ kò ní bò yóò mọ̀ sọmọ tọlọ́hùn wa eléyìí ni nǹkan tí ó lè nà wá àwọn abẹ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́mọ àmọ́sá dábò rẹ̀ buwá ní èdè Nàìjíríà gbogbo àwọn tí wọ́n dínkó tí wọ́n bẹ lọ́wọ́ lọ́wọ́ ọ̀sá tún wọ́n lẹ̀ àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n gbógun ti lú yìí tí wọ́n gbógun ti jọba lú yìí àbí ọlọ́mọ Allah subhanahu wa ta'ala ìmọ́sá gbagbára lọ́wọ́ wọn ọlọ́run a pọ́blẹ́mù lú yìí kò sẹ́ni yí o àbí ọlọ́run ẹni ó mọ̀wé ẹni tí ó mọ̀wé gbogbo abẹ̀lọ́wọ́ bá pátábà tọrọ ìṣe o gbogbo bí tí ọ̀rọ̀ alámọ̀rí Nàìjíríà kò sí wọ́lọ́ọ̀bá ló lè bá wa yẹn díẹ̀ pátábà wa yẹn díẹ̀ mọ́sàbà kó aburú ìpínlẹ̀ ti rọrùn fún wa tó bá dárọrùn padà sílù ìtọ́ dáfọ́kànbalẹ̀ sílù ìmọ́jẹ́ kí ti wó lé ń bẹ́ ọlọ́ọ̀bá mọ́sàjẹ́ kí ti gbogbo ibi tí fọkànbalẹ̀ bẹ́ẹ̀bẹ́ mẹ́sàbá wa tàbí kún ẹ̀ kó láti tó bí rẹ̀ nas'alullaha jalla wa ala an yahfaza biladana وأن يوفق ولاة أمورنا لما فيه الصلاة إلى العباد والبلاد اللهم آمنا في أوطاننا واصلح أئمتنا وولاة أمورنا واجعل ولايتهم واجعل ولايتنا في من خافك وأتقاك واتبع رضاك اللهم وفق اللهم وفق ورئيس بلادنا ولا على الجنوب بما تحب وترضى واخذ بناسيته بالبر والتقوى يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين وانظر عبادك الموحدين وانظر عبادك الموحدين وذل الشرك والمشركين يا رب العالمين اللهم انظرنا على اعدائنا اعدائك اعداء الاسلام واضرب الظالمين بالظالمين واخرجنا منهم سالمين ظالمين اللهم حبب إلينا الإيمان وسجنه في قلوبنا فقرها إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين أقيموا الصلاة عباد الله